òun náà lẹ́kọ̀ọ́ máa bu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ dà sí ẹnu ọ̀nà ẹnìkan àtàbí ọ̀pọ̀ abẹ́ àmọ́ ká wá ọ̀pá bójúlé ọ̀pá yọ tóbi tó má bẹ́ẹ̀ ọlọ́run ọ̀bẹ wà tí ìṣe ọlọ́pẹ́ yẹn gbé kọ́ wá fi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀pá ńláńlá ní kó fi ná pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ gbogbo bí wọn bá wá ta sí kóńtọ̀ náà wà á mọ̀ ká pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sáà ní ẹ̀ àtẹ̀yẹ̀wò ẹ̀ káyà sí hmm, i pé èmi pé lọ́kọ̀ dání bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí wọ́n bá ń wí fún pé a irú ẹ̀sìn tẹ̀sìn yìí lọ́nà tẹ̀gbà ṣe bá dà yìí kò sí nínú nǹkan lẹ́bi fún wa kò sí wọn gbà tí ìrún náà wà dání àbí ẹlòmíràn tó ní kí lọ́wọ́ bá dìndínlé ọba àdìkọ̀ bá di ẹ̀yán lẹ́sìn ló rọrùn náà bẹ́ẹ̀ olùbí ní àmọ́ fúnra wọn lápẹjúwe tó o fi lè máa súnmọ́ wa kò sápẹjúwe tó súnmọ́ tó lọ́wọ́ o àmọ́ kéèyàn náà fi ti òwe Yorùbá gbé bíbí máa lágbàá lójú oògùn tó ẹni ó gbókòógùn ní ọ̀gá rẹ̀. ẹlẹ́kùn irú ẹ̀gzámpù tá a mú wá yìí ṣé èyàn lè dispute pé alágbàro ò wahala ó ṣiṣẹ́ lè wàhálà ju gbọ́dọ̀ kó sàlẹ̀ odò ń ní ní wàhálà tó òkè odò pé bẹ́ẹ̀ ni òun gbọ́dọ̀ tó pọ̀ bá yí ẹ̀jẹ̀ mú iṣẹ́ ìrọ̀pọ̀lọpọ̀ wá sí ẹni tí ń tajọ́ àbí <coughs> àbí ẹni tí abẹ́ndé kọ́mọ́ngé abẹ́ndé kọ́mọ́wé ẹ ẹ ṣeun wọn náà ṣe jáde wà lùbalẹ̀ ó ní báyìí ni ọmọ kọ́mọ àbúgbà yìí ni wọ́n wọlé ọwọ́ abẹ́yìn kan ṣiṣẹ́ ó ní ògbó tó ń rọ́bì ṣì ó lè lóbi ọmọ tó sọ fún ọ̀rẹ́ ni ó ní ilé tó àmì gàmí pé sẹ́yìn ṣe education àwọn tá a ṣe education òun sì sọ fún ọkọ̀ kọ̀ bá ti education ṣé ilé ìgbéwù tó wà bí ilé ìgbéwù tó ọ̀rọ̀ dalẹ̀ jẹun tiẹ̀ lẹ kọ́ máa lo àtúndúwẹ̀ mi nù bàbá báyìí kọ́ pọ̀lọpọ̀ wọ̀ sàgbẹ̀ tí ò yé wa wàhálà ìgbogbo ntẹ̀yìn ọba gbà lọ́mọ nìyẹn tó yẹ gbà má fi lọ ọlọ́run àbòsí ńláńlá ni nǹkan ọmọnìyàn ọba jẹ́ gbàṣẹ́ má ṣe gbìdánwò àti ṣe kínní àti fi lọ ọlọ́run gbogbo kìbìkì yìí tá a bá lè lọ́ọ̀dì sí ọ̀kẹ́ ìtọ́jú ọ̀rọ̀ ẹ̀rín ni. ọ̀gá àlùkò ní fẹ́ máa fi ọkọ́rìtì rẹ̀ lélẹ̀ gbé àní ibi mi fẹ́ nù. ọ̀rẹ́ lomi bí ọba rí ọkọ́rìtì lò mọ́ ọ̀gá yẹn ṣiṣẹ́ kò sì gbọ́gà ní iṣẹ́ kò sì dá àbá àfẹ́ tó máa lò lórí yàrá àtàwọn ọmọ rẹ̀ ẹnì kan gbọ́dọ̀ tara mẹ́gbàá bó wọlé o kọ̀ọ̀gbà wọn ṣiṣẹ́ o kọ̀ọ̀kọ́ èyí sì sọ ga wọn àmọ́ náà sáwọ ga ebi náà ebi nìsa ńlá àyìnbíra láṣẹ ti ń yà yìí gbogbo ẹni ọba sì ya paṣẹ rẹ kò ní pé ju tó ọ̀nà náà ọmọ tó ọmọ ní pàtàkì àkọ́kọ́ ìsopọ màlúù kò ní wọgá ọkùnrin lóko màlúù náà ṣe wàhálà hmm? bí ọtí ẹ lọ gidi mọ náà ọsàrìn lọ ibòmíì náà yẹ òkòṣẹ́ kankan hmm? ṣé wọ́n jẹ́ balùwẹ̀ wàhálà ẹgbẹ́yìn ọba jẹ́ gbà má fi lọ lọ́wọ́ ẹnì kan bìsíkúùtì gbẹ̀yìn ò ṣe wàhálà o gàrẹ́gà ìwà lóná ti ń dà mí ṣe wàhálà tó ń sin lọ́n tó kí n wá gbé jíjẹ́ àlélẹ́ yìí àwọn ká wíbẹ̀ o ẹni ọlẹ́sìn ló ní ojúlówó ẹ̀sìn ní àdáda lẹ́nu ìyá fún wàmú ìdásá àti ìfowó àlẹ́bìtọ́lọ́ gbẹ̀sìn rán ló wíbẹ̀ fa inna kulla muhdathatin bid'ah. وكل بدعة ضلالة هكذا قال النبي صلى الله عليه وسلم baba wa jẹ bẹ́ẹ̀ mo náà wà fún àwa ṣiṣẹ́ púpọ̀ ojú bọrọ ọrùn fáwa lónìí láti lè mọ kọsídà òkè lè ń sọ̀rọ̀ láti lè mọ kí ni ẹ̀báàdà ẹ̀sìn ọlọ́run tẹ́yìn òfin jẹ́wọ́ ẹ̀sìn ẹlẹ́sìn ọlọ́run tọ́lọ́run ó sì gbà pé à ẹ̀rù mi lè lè ń sìn ní. òun ni wàhálà táwọn apá sí ọlọ́kọ́ mọ́sàbá wa kí wọn àwọn tó ti lọ àwọn tó kù kọ́ lọ́n kó sí àlékún dáadáa wọn láti ṣàlàyé fún wa pé àwọn kílè yẹn máa fi mà pé èntì yẹ kó lójú ọ̀nà àbáda ọlọ́ tó ṣe pé bẹ́yẹn bá ti yẹ kó ń bẹ́ kó fura sí rẹ̀ kọ́rọ̀ rẹ̀ ọmọ dàbí ẹni tí ń ṣiṣẹ́ tí wọ́n fẹ́ alágbèjà máa ń jí mìtálù àwọn àǹfẹ̀rẹ̀ ẹ̀sáǹpù tí mo fún wa àwọn ẹ̀sáǹpù tí máa ń sún kàmẹ́là káyé ẹlòmíì kéwèé tètè yé àmọ́ àgbẹ̀kú bó bá ṣẹ̀mí náà mọ̀ bẹ̀yẹn ń ṣẹ́ bó tilẹ̀ ń kọ́ dààmú ara ẹ̀ tó ń bi téèyàn ọ̀bẹ́ kò ní tí ń fún un. àbí ká máa gbẹ̀yìn sílẹ̀ ká ìwà gbogbo ìgbà tí a bá ti ń rò pé à ń sin lọ́run lọ́nà kan fọlọ́run àfọwọ́fù pé lórí bá a ṣe wàhálà náà nígbà tí ìwé èèyàn náà ní wo pé ó ṣe wàhálà bí bọ́ọ̀bẹ ó ṣe lè fi yín lọ́nà ọlọ́run tiẹ̀ wá tayọ ọba pé gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀la ọlọ́run ló pe rẹ̀ bẹ́ẹ̀ nínú àdéhùn kò sí ana agbọ̀nà sọ̀rọ̀ káyí àní ṣẹ́rù ọlọ́run náà nẹ́bi kókó wí bẹ́ẹ̀ pé gani yóò lòun ìtún máa ń mọ́rọ̀ kì í sọ̀rọ̀ owó nìkan ọlọ́run ní ibi tí mo rọrọ̀ mi dé ni pé ọba gba díẹ̀ débi ní òun díẹ̀ lọ́wọ́ ìfi kọjá bẹ́ẹ̀ ọ̀nà míì ní kùránì tó sọ ń bò mí pé ó dúkòó ló fi sílmi ọ̀rọ̀ tó lọ́ọ̀mù ẹsẹ̀ wà ń ta oníwà nulẹ̀ ọlọ́run ní kọ̀ wọlé lọ́dọ̀ ẹsẹ̀ nìkan gbogbo ara yòókù bẹ́ẹ̀ nulẹ̀ kò sí kíni kọ̀ wọlé half half kò sí lọ́dọ̀ tèmi ọlọ́run àyíká tí àwọn náà ti ṣe lé tó ọlọ́run lè yìn wọlé man amẹ́lẹ̀ amẹ́lẹ̀ asọ̀rọ̀kà fíìhì máa ẹ̀rẹ́ rí ìlọ́lọ́wí tààtò wọ́n ṣe é kàwé ọlọ́run ẹni tí ọba ti ṣe é bẹ́ẹ̀ ti fẹ́ ẹ̀ ní wàá gba díẹ̀ ńbẹ́ ntàrà tòhu wàṣẹ́ríkà ní pàtí àtọ̀wọ̀n àti tó mú mi ọlọ́run kọlọ́kọ sọ wa ńbẹ́ òun làwọn onímọ̀ wa gbìyànjú wọ́n ṣàlàyé fún wa pé a èmi fẹ́ máa sin lọ́run àti kiri mo fẹ́ máa fi sin lọ́run èmi fẹ́ máa sin lọ́run náfìlà lèmi fẹ́ máa yàn èmi fẹ́ máa sin lọ́run àwẹ̀ mo fẹ́ máa gbà èmi fẹ́ máa sin lọ́run gbogbo ojú ọ̀nà téèyàn bá rò pé òun fẹ́ máa fi sin lọ́run téèyàn ó fi mọ̀ bí criteria pé a ah, ṣé kíní yìí sì ń bá ti ọlọ́run òun ni wọ́n fi gbé ọ̀wá ìdùnmọ̀ àwọn ìfàtí dídá ìkàlẹ̀ torí pé ní àrùn kan tí máa ń kọlù bá dà náà níbi yá ìbádọ̀ lárùn mi ìbáàdà òní kíni òní àrùn mi ẹ̀sìn ọlọ́run ọ̀làrùn mi tó lè ti kíni tó lè ka àyẹ̀bá bu kíni dùnìyà kí ló ní bẹ́ẹ̀ àlàyé ni àwọn afáàní torí pé àwọn tí ọmọ nìyẹn ń ṣe láyé oríṣiríṣi ni ẹ̀wọ̀ àánú ọlọ́run àwọn gángan bẹ tó ṣe pé ní ọmọnìyàn ní ọmọ ọhún fún rẹ ọlọ́run ọkà máa retí pé ní sọ̀rọ̀ tí ìtakò mí òun kí wọ́n sọ fún yín pé ẹ̀rìn báyìí aláàárọ̀ fún aláwọ̀ àyè kan bẹ́ẹ̀ nínú tá à ń ṣe láì kọ́nà pọ̀ ju èyí tá a fi ń ṣe náà lọ òun làwọn afá ní báàbù muamalat ọ̀rọ̀ bí èmi rẹ̀ ọ̀dọ̀ dínàdúrà tájọ dòwò pọ̀ àjọsìn kankan pọ̀ àwọn afáàní àṣìyáwó fìdálìkà àṣìlòfin àṣìyáì àlìbáà ẹ̀wà lọ́rọ̀ torí tó bá gbọ́n lọ́wọ́ bá ó ṣe ní ọ́pọ́sìtì ni wà láyà yóò ní wàhálà láti dé ọlọ́run ti sọ kalẹ̀ láti sánmà pé ní one two three four five six seven eight nine ten tó wò wò tẹ́lẹ̀ sẹ́yìn bọ́ba ti kọjá mẹ́wàá àwọn ẹnìkan gbọ́dọ̀ kówó lé bẹ́ẹ̀ bá kówó lé yóò jìyà ọ̀rọ̀ ọlọ́run ò ní pé kíni mò ń sọ ní mo ní ọ̀rọ̀ tọlọ́run òfin tọlọ́run òfin ọ̀nà méjì ni bọ́ọ̀bá ṣe ọ̀gbẹ̀sán bọ́ọ̀bá ṣe òjìyà àmọ́ náà nínú àánú rẹ̀ àmọ́ ọ̀bá náà nínú àánú rẹ̀ kọ́dọ̀ yọ̀ǹda eléyìí fún wa pé ẹ̀yin ni ẹ máa fún tọ́ gbogbo owó ọjà tó o bá rí pé a ah, nínú ọjà báyìí náà bá sùn gbé gba báyìí àbí owó owó bá àbí owó nǹkan báyìí àbí owó bá ṣe pọ̀ ó lè má jẹ́ títà rírà pẹ̀lú gbogbo tí ìbá ti ṣe pé bàá dàbí tó ipé kí muhammadat al-aslufiha al-ibaha ìpìlẹ̀ òfin bẹ̀ ni pé ní ọlọ́run yọ̀ọ̀dà títí tó fi fà lọ bí tí ó lọ́wọ́ àmọ́ wọ́n bá ti máa máa fà á lọ bí tí ọlọ́run ló wọ̀n fẹ́ ọlọ́run ò restrict wa ń bẹ̀ o òun ló sì pọ̀ fún nù tàǹtí láyé ẹ̀sáǹpù tí gbogbo wa náà rí aláìsí ni ẹ̀já mọ̀ràn lápẹ̀jú ìtẹ́ fi mọ̀ pé dáàbí ń gbọ́ tara wa lọ́pọ̀ ju ń gbọ́ tọ́lọ́run lọ o wákàtí mélòó ní ìrọ̀rùn in twenty four hours wákàtí márùn-ún téèyàn ti lè kó ń farabalẹ̀ kẹ́wọ̀n tó nínú ọ̀nà táwa ń jí láyé lónìí o. ìwọ̀nba hmm? ni tí ó lo wákàtí méjì tí èkì ìwọ̀n wákàtí mara àwọn ènìyàn wọn náà lọ kakule tiẹ̀ kọ́ bá délé farabalẹ̀ dáadáa òkè sọ́dọ̀kẹ́ òkè borí máa wá nù ti ìṣẹ́jú kọ̀ọ̀kan tó lò kọ́lẹ̀ pàkẹ́ ẹlòmíì ò tó wákàtí kan àbí ẹlòmíì ò tó àṣẹ òṣèré pàtí lè lo gígì ní pé bàbá ìjọba ẹ̀ tó gbẹ̀ kó tó pàtí ní ìta kó fura sí rẹ̀ àbẹ̀já ń pè ìjọba ní average ní wákàtí kan ọkọ̀ ju wákàtí méjì ọkọ̀ ju wákàtí mélòó ọkọ̀ jẹ́ ìtura ọmọ lórí wọn ẹ bá ń gbà rẹ̀ nísìnyí ọjọ́ mélòó láì gbà rẹ̀ oṣù kan nínú oṣù mélòó tó dún ní ọkọ káwé ní oṣù tó dé máa jẹun oṣù mọ́kànlá máa mú bọ́lá wọ̀ sàkánkọ àwọn òkú ìsìlámù máa ná tó bá wọ̀ nù tó ní sí máa ná máa ná máa ó lè ní ìgbẹ́ gbọ́kẹ́ ẹsẹ̀ wá sí lọ náà bẹ̀ bí ìgbà pépé owó rẹ̀ lẹ́yìn ó kó wa ni. ọlọ́run ní gbogbo nǹkan ọba ní dasọ́gọ́rùn wá mú méjì àtààbọ̀ méjì àti kíni àtààbọ̀ nínú mélòó nínú ọgọ́rùn bẹ́ẹ̀ lọ́wọ́ hajj náà bẹ́ẹ̀ bá gbé ọgọ́rùn adúláyé ẹgbẹ́ lọ́la hajj sọ̀rọ̀ yẹn ló yẹ àpẹẹrẹ. arhamu rahim ọba tí sànú yẹn dúpẹ́ tó lè kóhun sànú yẹn lọ́tọ̀ ńlọ lọ́wọ́ á fún wa láyè gbogbo eléyìí tọ́ ọwọ́ adọ́rọ̀ ìbáadà ẹlòmídìí restriction wà nù ní ẹ wàá rí ìtọ́jú pé ẹ̀sìn ìbáadà al-aslu fiha àtàwọn al-aslu àtàwọn ètí ń jẹ́sìn ni pé má ṣe é títí tó fi rí i pé má ṣe é ẹ̀yìn tí ìbá ti sẹ̀sìn kí ni ìpìlẹ̀ mẹ́ má ṣe é lọ títí tó fi rí i pé àìṣe dé àná sáà yẹn níye ìtumọ̀ ìdààmú al-aslu fi kadha al-ibaha àbí at ìyẹn ni pé ọ̀rọ̀ ti bá dà o òun ló sì kéré dùnú tàǹsì láyé òun analyse fún yín bí àpò òpó islam àwọn àwọn orígun ẹ̀sìn láàbò wá sọ àwọn ẹ̀sìn lókùn tó tó wọn làwọn náà ní fúnra wa ní pé níta àfi ń sàwọn orígun ẹ̀sìn gan ó kéré ìgbésí ayé wa sí níta àfi ń gbọ́ bùkátà tara wa ọlọ́run sì ló ń yọ̀ọ̀da òbí òun náà kéèyàn ó wá pé ẹnu bíi ìbáàdà yìí ọlọ́run yóò ń pọ̀ àwa náà máa tún ronú ọ̀nà kan wípé alẹ́ sìn ọba yìí náà tó sì gbọdọ̀ má gbà ọ̀rọ̀ àwọn abáni ń tún yorùbá fún yín wọn wọn ní gbogbo wọn ní bí tádà àbí dàáta fi dín wọn ní gbogbo ẹni ọba hun ọ̀nà kan nú ẹ̀sìn pé ẹ̀tún sìn báyìí náà tí ò ní bá nẹ́bí sìn bẹ́ẹ̀ tí ò ní bá nẹ́bí kọ́ wa bẹ́ẹ̀ wọn ní bí ọba sọ jáde àwa ti gbọ́ àwọn abáni wí bẹ́ẹ̀ wọn ní kí ni wí ẹ ń sọ pa ànábì òjíṣẹ́ débi tó ẹkọ jẹbi sọlọmọ ọmọ tó kò ní débi tí Ọlọ́run náà àbí wàlẹ̀ ìyá gbogbo ìlà Ọlọ́run náà sọ débi tó yẹ kó sọ dé wọ́n ní gbogbo ẹ̀ ló túmọ̀ torí pé báwa náà báwo ní common sense wa Ọlọ́run tó tó gbà wá láyè tó báyìí ẹnu ìbára wọ́n báyìí pé wọ́n ní yóò ní wákàtí méjì lọ bàbá gbé àwẹ̀ ní ẹ̀ẹ̀kan lọ́dún kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbà wo nìkan lọ́rọ̀ ti ní èyí tèmi bá ní ẹsẹ̀ nìkan ní ẹsẹ̀ wò èyí tèmi bá ní kẹsẹ̀ nìkan lójú ọ̀nà kíni ẹ̀bá àgbà ní kẹsẹ̀. bẹ́ẹ̀ bá tún wá ní àwa tún lọ́nà kan àbí arúnú kankan ká sì máa rántí tí mo wí wà láì máa gbẹ̀yìn ṣe wàhálà o. Hmm? kódò lè ṣe wàhálà ju ojúlówó ẹ̀sìn lọ àmọ́ tá a máa rántí ẹ̀gbáǹpù ni mo fún wa ń pilẹ̀ bẹ́ẹ̀ ọba ti ṣiṣẹ́ tọ́ bẹ́ẹ̀ kò ní fún lówó òun làwọn afáàfin gbé kalẹ̀ pé ní ẹ̀rọ ọ̀rọ̀ ìbáàdà o ọ̀rọ̀ ẹ̀sìn o aláṣùlù fi há àtàwọn òkè òun ni ká pé ní ṣe òun ni gbogbo béèrè tá a máa béèrè ńlẹ̀ yorùbá ni tọ́ba pé ọlọ́run ní kí islam yé wa débẹ̀ ni irú béèrè tó yẹ ká máa béèrè kan bẹ́ẹ̀ nìkan bá hun kankan nú ẹ̀sìn nísìn bóyá òun wá àdúrà kan bóyá òun nú nábìlà kan bóyá òun wá àdìgìrì kan bóyá òun wá àwẹ̀ kan ó wá sọ fún un pé a ń bẹ́ẹ̀ yóò ẹ̀mẹ́rin rẹ̀ wá pé bọ̀dá ẹ̀mẹ́rin tó sọ pé bọ̀dá wa ó wà lágbàgbọ́ yìí ti ń jẹ́ bàádà ṣé o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó bébè ni torí ti ń jẹ́ bàádà ni pé ọ̀gbọ́dọ̀ ṣe é tó fi rẹ́ yìí pé ṣe é torí náà máa dá padà sí wọn níbẹ̀ lẹ́nu pé èmi kò bí bẹ́ẹ̀ mẹ́rin tí èmi dá wa ìwọ ni ọlọ mẹ́rin tó ní ọ̀dà wa ọ̀la yìí ti ń jẹ́ bàádà tàbá gbọ́ yìí bẹ́ẹ̀ èyí ni ẹlọ mẹ́rin wa tó ní ọ̀dà ọmọ ìdúrà kẹ́ni àwọn tí buhari ti sọ fún wa pé ní ṣètọ́ni ọmọ nu àwọn kan lẹ́yìn gbẹdẹ gbà gbà ẹ mọ lóyè yìí díje náà nípa àwọn èèyàn nu buhari ẹ tààrọ tí ọkàn ẹ ìwé yìí díje náà nípa àwọn èèyàn ni pé nígbà tẹ òfin dé pé ẹ jífa ẹ má jẹran òkú méje ìtọ́ni ni ẹ máa sọ fún wa pé. تأكلون ما تقتلون وتحرمون ما قتله الله ǹjẹ́ ìwọ ara yín pa èyí aláàbí o èyí tó lọ wá pa fún rẹ àánú ẹni mọ gbé níṣẹ kọ́ ni bá tẹ̀sẹ̀ mí sí wọn lónìí o ti mí sáwọn kan lánàá o ọ̀la o ti mí sáwọn kan lánàá nínú àwọn àgbàfà ọwà mi kan lápò ọlẹ ṣé àbùkọ́dọ̀ ìdíyàní alhamdulilayi rahimahullah nínú àwọn àgbà àgbà àgbàfà ànábìlẹ̀ àti ṣé àbùkọ́dọ̀ bẹ́ẹ̀ bá sì ti dáàbò àwọn ànábìlẹ̀ bàbá àwọn kìnnì àwọn oṣù náà nínú alhamdulilayi ṣé àbùkọ́dọ̀ ń bẹ́ẹ̀ nínú àkọọ́lẹ̀ kan pé ṣé àbùkọ́dọ̀ yìí tí ọ̀rọ̀ ni yá abẹ́kọ̀rọ̀ òun ni ọlọ́run níbi tó sin lọ́run dé yìí ó ti gbókun bọ́ọ̀ bá lè kí n má tó lè ṣe nǹkan kan mọ́ àti yọ̀ǹda fún ọ wọ́n ṣe wà ní àrùbù ìyá mi èyí táwọn gbọ́ lónìí tí ẹ̀rù ní ọbẹ̀ náà tẹ káàdì pé ẹ àṣìṣe bẹ́ẹ̀ ṣáyà wà fà dáadáa táwọn ṣe yá a'udhu billahi nìyíwá wọn lẹsẹ kan náà tó dàbí ìmọ́lẹ̀ ni nígbà tí èèyàn fi atẹ́gùn sí jàǹgbò lọba di èéfín ṣèkọọlù padà wà nílé kọmọ pé òun ti sọ àmọye àwọn èèyàn lọ pẹ̀lú ọ̀nà báyìí. àlọ́ náà kí nàkànnà jẹ́ òkà yà Abdul Qadir bi ilmika tí wọ́n fi là lọ́dọ̀ òun ni kọ́ ọmọ kéwù ìmọ̀ tó ní gbogbo ní ní ní ẹni ọba gbọ́ àgùrá nìyẹn gbà tó lọ́n sọ fún Muhammad sallallahu alayhi wa sallam ẹtí ọ̀sẹ̀ ń tọ́gbọ̀rọ̀ kílẹ̀ mú kó mú kó lè ní ojú lọ kọ́lọ̀ sọ pé wọ́n àgbọ̀dọ̀ rabbaka hatta yà sí àṣẹ ọlọ́run fẹ́ẹ́ yọ àmúrin àbí ẹ̀yọ́ lóga wọ́n àgbọ̀dọ̀ rabbaka hatta yà sí ẹ̀kẹ́ máa sin lọ máa ṣe bàdà títí ti kú òkú àbọ̀ òkun ayọ̀ kí nínú ń bẹ̀ wọ́n àwọn ẹ̀kọ́ tó ń bò mí o àmọ́ ayọ̀ kí nínú ń bẹ̀ wọ́n ẹ lọ wo gbogbo tẹ̀fà sí rò òkun ẹni kí máa sin lọ títí ikú ni máa gba ìbàdà lọ́wọ́ yẹn òun lòún fi gbà ìgbà wọn ò yọ̀ǹda bá nẹ́bí ó ti yọ̀ǹda fẹ́mi ọ̀nyẹ́dàkùn ẹja ẹja ẹja ń bára wa sọ gbogbo ọ̀rọ̀ mo sọ ní tẹ̀sí ìrúndò ní iná gbogbo mo lálàá mo lálàá kéèyàn fi ìsàlà ti ńlá o wọ́n wí nǹkan báyìí fún mi lójú oorun wọn ní àti di nǹkan báyìí àti di nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ ìṣètò ọ̀nìyàn o táwọn afáàsì ti sàlàyé rẹ̀ kálẹ̀ kọ́lá aláwọ̀ rà nàbí ọ̀nìjẹ́sẹ̀ tọ́ni nti àsìgbọ́ tí ma báyé bẹ̀rù táwọn èèyàn fi ma tí ma fi dàbí pé ànábi ní ṣèkọ́ ní òde ṣẹ́kẹ́ni kò lè gbé àwọ̀ mi wọ̀ gbogbo ẹ̀dá bá ti wá wí gẹ́gẹ́ tó ti pẹ́rẹ́ ládàjẹ́ kọ́ra àbí ń ta kó ń tọrọ nǹkan ládàjẹ́ náà àkọ́dá àdàjẹ́ ìjà ló fún mi ní kẹ́ni náà a Ibn Abbas rọ́bì ọlọ́kọ̀ àná òun lọ sàlàyé hadith yìí fún wa láyé Ibn Abbas bẹ́ẹ̀ni kan bá dé tó bá lóun yá ànábi yóò nù ó pè wá ìwọ́ra ànábi ọ̀lọ́lá ọ̀sán alùsùnà kò sí ayọ̀kọ̀ alùsùnà ìjìyàn pé ìròyìn rẹ̀ ànábì o inú àpéjà alùsùnà ní pé ànábì ìjìyàn lè rí lóhùn. àwọn tó lè yọ sí mọ̀ pé sànábì mo rí àbá ànábì kọ́ ìtumọ̀ àdéhìí ṣèkọ́lẹ̀ ò lè gbé kíni kò lè gbé àwòrán mi wọ̀ tá ànábì ní ẹni wọ́n máa lọ sàlàyé onígun àbáṣ ẹ̀wù practically bí ìyàbá wa lóhùn rí ànábì wa ni wọ́n lọ gbé wa. mọ́ra àyíká júwe ẹ̀dínwó ní fún mi ọ̀sán ní bá ànábì ti rí sọ̀tọ̀ bá sọ̀tọ̀ àwọn afáàgbé ẹ̀dú bí ẹ bá fẹ́ mọ láti orí ànábì sọ̀tọ̀ bá sọ̀tọ̀ tóbi dé kan náà ẹ̀sẹ̀ ànábì bó ló ti rí láì yà ń fọ́tò ìgbẹ́lá kan rẹ̀ fáwọn kan nínú màtá ń bẹ ní sàmárì sàràkì onídìrà àná ní asàmárì ní muhammadu àwọn ikọ̀ ọ̀gá mi sílẹ̀ wọ́n làlẹ́ mi ti rí sallallahu alaihi wasallam nínú sàmárà yìí lọ́ọ́ bá nímọ̀ ní tìmọ̀ Tirmidhi Tirmidhi tó ṣe Sunan Tirmidhi ó ṣe tí a kan tó ń pè ní kí ni aṣ-Ṣamā'ilu al-Muhammadiyya láti orí dé èkánná wọ́n ní irun rẹ̀ ti rí bó ló kù tó ju kéèyàn yà ń fọ́tò lọ. òní pé pé kọ́ra báwọ̀ bá rẹ̀ ibùdó àbáàsì jẹ́ ọ̀rọ̀ ọ̀tí ẹ̀ nídìí kẹ́ni kò dúró fún láti kékeré ní ti ń rí àdàbí sọ̀rọ̀ sí. àbáwá náà lè máa lónìí sàmáyò ń bẹ́ẹ̀ nígbà bá ṣe wá wá àwẹ̀ ojú rẹ̀ ni òní fún mi ní bá ti ju rẹ̀ dídí ń gbé gbági nígbà bá ṣe wọ́n yà ànẹ́bí kí wọ́n yí akọ́nà ànẹ́bí lọ́wọ́ ànẹ́bí sì ní ẹnìkan ní gbé ṣètọ́nù ní ìfúnná ẹ̀ ní pé bóun ti rí ṣètọ́nù ní báwọ̀ wọ̀ àmúlẹ̀ báwọ̀ níwọ̀ ẹ́ ní ara ló rẹ anabi ní sèdí ń yágbádá àti màgbéri kú lónìí anabi wọ agbádá abẹ́rẹ́ ìka lọ kú tọ́ wa ló rẹ anabi a ìtumọ̀ ẹ̀ nù o àmọ́ bí yẹn bá ńjọ kan ẹnìkan wá kọ́kọ́ wá lóye anabi náà ebi náà bá ti wọn ròyìn rẹ wọn ròyìn rẹ ebi náà bá ti ní alọ́dọ̀ alórí kọ́ dọ̀ ní àwọn ti ń bẹ̀rẹ̀ sọ ah ní alhassan ibi nàlẹ́ ẹni yóò bá anabi la ní olóhùn yá anabi kò bá anabi la yóò kò yá anabi àmọ́ ma hasan ọmọ ọmọ ọmọ anabi ó ní tá pé yẹn gbọ́ yẹn lẹ́ni tẹ́ mi rí o hasan lẹ́ni ò ń jọ a ẹ̀mí abasi ní ọ̀dà kùtà ẹ̀mí náà kò ká anabi fi bí hasan bí bá anabi bọ̀ lọ a anabi ló wí alágbàjá pàkíyèsí ara wa sí yìí o àwọn ọ̀nà tíṣe ìkọ́ni máa ń gbé wọlé sí yẹn ara ẹ̀ ara tẹ́yìn òfin mọ̀ pé ikú ni lòún rí ànábì ò lè jíṣẹ́ lójú ayé kọ́ máa ta kó lójú ohun ọ̀pọ̀ síbò àtọwọ́ náà fi wọ́n rẹ̀ wò sẹ́yìn pírẹ́sìpù ni ọmọ ìwúlò bá máa apply rẹ̀ ẹ́ ìwọ náà dá iṣẹ́ lẹ̀ níṣẹ́ fún àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ní oṣù ọ̀sẹ̀ pé iye báyìí lẹ́ta gà yìí ẹ̀yà arúgbó ìyẹn tilẹ̀ mọ̀ ọ̀kẹ́ wa lóun sùn lálẹ́ amẹ́túmọ̀ ẹjọ́ kejì ọjà tó ní ọ̀tà ní ten thousand olè wọ́n lójú wọn lójú ogbe fáìsì ni. Ayọ̀ ẹ̀sẹ̀. Ìwọ́n náà ta mí. Ẹ́ ọ ní ẹ ọtí ẹjọ ń darí wọn fi lọ lọ́wọ́ àtàlẹbi yẹn ọlọ ọsẹlẹ wọn àtàlẹbi gbófin wọn lọ àgbò ayé tani rẹ ń bẹ lápọlẹ lójú ayé kọ agbẹ nìkan wíwọ lójú pé yín ò ṣiṣẹ́ mẹlẹ ló kù tó ṣiṣẹ́ ara àwọn ọ̀nà tí a fi máa mọ̀ ní o bí ṣe tọ́ ní bẹ́ẹ̀ tó bọ̀ ọ̀nà lọ́wọ́ yóò máa lọ díẹ̀ díẹ̀ àmọ́ mẹ́yàn bá rí ànábì bó ti rí lórí ìjọba tí ọjọ́ mu láyé ó lè rí ànábì àwọn àlùsùn lè yé yẹn pé èèyàn lè ra ànábì o àmọ́ o èèyàn lè ra ànábì lójú kò wáyé o ẹnìkan bá ní padà ànábì ọba àwọn lọ́wọ́ àbó fún un ní kíní kan kọ́ ló gbélé ọlọ́wọ́ báyìí àwọn apàdé ọ̀rọ̀ lẹ́yìn tá ànábì ò láyé náà sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀rọ̀ eléyìí rinlẹ̀ nínú hadithi tá a mọ̀ tó gbajúmọ̀ àwọn sọ̀hábí wọn kọjá mọ̀ practically pé a èèyàn tàbí anabi yóò bá anabi sọ̀rọ̀ báyìí òun ló fà á hadithi ní kí àsìkò tó máa wáyé níjọ tí wọn wọn lè fàtọ́ ni pé àbúrò bàbá anabi al-abbas wípé yá abbas wọ abbas wàá tọrọ òdò fún wa. Abbas, Umar wa ni laqad kunna natawassalu bi nabiyyika wa inna natawassalu ilayka al-yawma bi ammi nabiyyika àwọn ọ̀nà tí a sì gbọ́ wa gbẹ̀yìn tó má rò gán láwọn ń fi ànábì kọ ẹ̀fọ́lá ẹ̀fì ẹ̀fì láti ànábì kọ níbẹ̀ náà àdé ìtàn wọn kọ lẹ́yìn abá gbọ́ àdéhìí ànábì yìí tá a sì ṣàlàyé ẹ̀mí sùn báwọn àtàkùn kọ wa. ẹ wo common sense yóò sọ fún wa pé wọ́n báyìí pé ọlá ànábì ni wọ́n rò wí nínú àdìbì ni nínú ọlá ànábì àtọ́lá àbáṣe wo ló jọra wọn. ẹ ṣe iye méjì fún ẹ ohun yóò lókè sọlọ lọ wà ní òṣèlú sọlọ ẹ tó tọ́lá àtànábì o sọlọ lọ wà ní òṣèlú ní gbogbo ẹ̀dọ́ lọ. àwọn afáà ní ẹrù ẹrù o ó mọ̀ ló sì wá sọ pé tọ́ ìwọ lọ́run ọlá ànábì làwọn fi ń bọ̀ tẹ́lẹ̀ àmọ́ lónìí ọlá àbáṣe làwọn fẹ́ lò. Hmm? ṣé wọ́n wọnú làákà yìí àwọn èwo ló wọnú làákà yìí ni pé nígbà tá ànábì ń bẹ láyé òun làwọn ọlọ́run bá tí ó ṣàdúrà nígbà tí ò sí máa bá ṣe dìde ṣàdúrà ìdè tó máa ọmọ ìlú èyí tó mú kí sẹ́ǹsì mọ́ wọ́n ní tó bá jẹ́ pé àwọn sàábì ọ̀bá mi ni wọ́n bá ké wọ́n mọ̀ pé bí wọ́n ti máa ṣe ìjọba bá rí bẹ́ẹ̀ nìkan ṣe kíní kan òun dìde ah, ká òní bẹ́ẹ̀ táwọn sọ̀hábì wọ́n bá sọ fún mọ̀ gbà ọ́ wá fi ọlá nẹ́bí ọlá àbáṣe lókùtì yìí bọ́ọ̀lù kọ́ báyìí pé báwa ti ń tún un ní ẹlẹ́sẹ̀kẹsẹ̀ là ń sọ abẹ́ ọ̀bá ti kí àkíyèsí wọn dá wọn à ń fi ọ̀la nẹ́bí ilé ọ̀la àbáṣe tó aláǹtí mọ̀rún tó ṣe gbọ́dọ̀ ni pé ànábì ò ṣe pàdé mọ́ lójú fún òtí kan òkú dàbí kìlámà àyè sínú ẹ̀wọ̀n tó máa lò pé anabi ti kú o sallallahu alaihi wasallam hayatu tá anabi wà nísìnyí náà pé nìkan ni hayatun barzakhi ọ̀rọ̀ anabi pàdé ìyẹn wa gbà lọ́wọ́ wa dukọ́lá àjọ sẹ́mẹ́tẹ́ nìkan nísìnyí gbọ́dọ̀ wà lóbi yìí ó yà anabi nísìnyí à gbogbo àwọn àlà ìlú ṣe fọ́ yàtọ̀ ìṣèkọ́ ni ti tọrọ rẹ̀ kámi gbàgbé pé sọ́rọ́ mi làárọ̀ sọ́run ti sọ ní ìlú náà ọ̀run nìkan fọ́rọ̀ wà lórí ìlú ádámà tó ń ka rẹ̀ sórí ìbú ìkókó bá wọn náà lójú sórí ìbú. ẹ̀rù bí ṣèkọ́ni ti bú ìta kùránì ṣe ìkáyà rẹ̀ wa á ń àìmọ́ni wà á ń sì. ó lọ ń dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ gbọ́n bẹ́ẹ̀ wọ́n lọ kọ́ọ̀sì yín ní ẹ̀sìn òsì. ń bẹ́ẹ̀ tọ́jú làwọn fo bẹ́ẹ̀ bá gbọ́n lọ́wọ́ òun lọ́pàá àtòsùn wọn lọ dúró lẹ́yìn bẹ́ẹ̀ bá gbọ́ lẹ́yìn wọn dúró nìyẹn wájú múra kò ní lọ sàrà àdúgbò sọ yẹn àmọ́ òun náà ń sáyà pé àfàwọn ẹrú rẹ̀ ẹ̀bá dàkà ló fi ọ̀sẹ̀ àwọn kan bẹ tó gbé ní ẹ̀ńtà lọ ẹ̀bá dàkà àwọn tí ń sìn gan agbára wọn bí káwọn àǹfààní ìbáadà ló fi yẹ pé pé wọ́n ti lè wọ́n mọ kéèyàn sáré pé bàdà gidi lòún ṣe ara àwọn protection tí gbogbo ìdáhùn ìníṣètò ní òbí ráyè lọ́dọ̀ tiẹ̀ ní òbí ráyè lọ́dọ̀ ṣé bàbá ọ̀dọ̀ ìrọ̀lẹ́mọ̀ náà ń ta ara yà èmi ni ẹnìkan máa sọ fún mi pé ń bá mẹ́kẹ́rin máa dẹ́nbọ̀ tọ́lọ́wọ̀ fún àlẹ́bí ló fún mi. àmọ́ tí èèyàn bá ní àwọn nǹkan wọ̀nyí la kò ṣe é ṣe kó owó òbí ti ṣe fún mi. ìwọ̀n òwúlẹ̀ kàtẹ́ nìkan bá rí ìlú ní bó bá rí nǹkan tí ó rí wá ń kọ́ làárọ̀ yìí ń nísìnyí kọ́ àyọ̀ tẹ̀ káàdì. láà kan ti dé máa bá wa a sọ̀rọ̀ níbi kí ni jẹ́ kàrámà náà a sì gbọ́ pọ̀ ń bẹ̀ náà ń pọ̀ níyà ọ̀rọ̀ pinnu tí a gbọdọ̀ fi èsì ni mo lálàá mo ṣe ìbáyà olùkẹ́jọ ní nílọrin bíi náà mo ti gbọ́ ọlọ́kọ̀ san àfa àtòwí lẹ́sẹ̀ dáadáa náà àwọn afa wa lọ ní. ó ní ọgbẹ́ yìí mo lálàá ni ọ̀nà wí fún mi báyìí lójú oorun ẹ̀yìn ìwé ìtàkùn ni mo wí fún ọjà ten thousand tọ́mọ ẹsẹ̀ rẹ lójú báyìí lójú oorun ìgbóhùn náà ní gbà. ní gbogbo mo lálàá gàngàn yìí ẹ lọ fúra o èyí ah, sì tẹ́ nìkan yín bọ́ bá lálàá kó ń jọba lánàá yóò ní kó láàfin ń jọba yìí. àbẹ́yìn òde lálàá kó ń jọba mú kó lóde lálàá kó ẹgbẹ́ pírẹsidẹ́ǹtì kọ́rí aṣọ ọ̀gbìn jọba yìí. ìjẹ́ bá mú kọ́kọ́ ìfọ̀ fún mi lánàá pé. ní ìwọ́sẹ̀ kọ́ṣà rẹ̀ ń bẹ̀ ń bá àwọn alákàlà tó yọ. alájọ dáyà ní ìyẹn ní yọ. kúrò náà mọ̀ sí wá sí ìjọba alájọ alájọ kò bá yẹn ní. ní wọn ló ti máa wí yẹn fúnra rẹ aláṣẹ ń bá ti ń sọ fún ọ pé dáadáa ti gbogbo ayé jẹ ọfẹ bàjẹ lójú oorun tètè máa wí fún rẹ. gba alákàlà nílò ẹ̀sáàmù mi fún ọ nípa báyìí lórí ọ̀rọ̀ àlẹ́ ìbá dáadáa wà òun ni yóò wà kí ni yóò wà sáámi la yóò wà bí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí alùpùpù ọ̀pá kò ní dàbí ẹ wá gbúgbú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ wá dà sẹ́nu ọ̀nà ẹnìkan wa bẹ́ẹ̀ anabi yìí máa ṣe ni pé máa bá lù máa bá lù náà ṣe ń yàgòdú náà kájà wà kájà kìí ṣe táwọn kan wí báyìí kìí ṣe táwọn kan ṣe báyìí àwọn kan ń bá wúlò mọ́ wá yé jẹ àwọn kan náà ń bẹ lẹ́jà níbi sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwọn kan náà ń bẹ bá bí gan òun náà ń bẹ mẹ́ àmọ́ anabi yẹn wú rọ̀fọ̀ kọ́ á lọ dà sí i àmọ́ ànábi náà máa ṣe kíni kí máa na pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní òwe ní o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní kọ̀ọ̀pá ni pé máa bá lú ìná àsìn èsì táwọn kan ṣe báyìí. tó bá rí bẹ́ẹ̀ mo ní ibi tá à lo òjìnà ibi tá à ń yà lọ́pọ̀ ntí ó yẹ ká máa wádìí ká sì gbìyànjú ni pé sẹ́sìn ọlọ́run téèyàn bá ti rí i pé àìsàn ah, tọ́lọ̀ ni wà náà ẹ̀ ti tó yàn ẹ wo bí wọ́n ti júwe ànábì kẹ́ kí ni máa wo ànábì inú gbogbo ànábì wọ́n ní kíni ṣé bàá dà rẹpẹtẹ ní. èyí ni tó ń sin gbogbo ìgbà wa ń kọ́ làkọ́là kó kéré. wọn làwọn afáàfin wa ṣe lálàyé wọn wá gbé àwọn principles kalẹ̀ tó gbé ní kéèyàn gbé bí ìgbà téèyàn ń géèjì táyà ni wọ́n á ti ń gbọ́ ìfẹ́lẹ́ ìgbéjà ara rẹ̀ àwọn àwọn gíní géèjì bíi márùn làwọn bá gbé kalẹ̀ ṣe eléyìí ṣe kò tí ì sùn òun ni wọ́n ní àwọn àwa mélòó kan bẹ kéèyàn kéèyàn máa lò ó máa bí wọn ìyẹn ní nǹkan bá ń ṣe tó o pé ìbádà ni tó o pé kí ni ìbádà ni ọjà wẹ̀ ni ọjẹ́ ọ̀run ni ọjà dìkìrì ni ọjẹ́ ọjẹ́ gbogbo oríṣi ọ̀nà àbádà ọjẹ́ kùránì kíkà ni àkọ́kọ́ ń ni pé wọ́n ní atawqit alẹ́ atawqit ní àwọn ọ̀nà tí ṣètò nílé sáré gba ìbáàdà náà yàn lọ́wọ́ tí ó gbé pàǹdà lé yàn lọ́wọ́ tí ó sọ di bíjà náà yàn lọ́wọ́ torí mo ní àwọn kan tí máa kọlu ìbáàdà náà ní kíni òun ní máa nọlé fáyọ̀ rẹ̀ òun ní máa parẹ́ òun ní máa kóbá wọ́n ní jọ tí èèmà ìwọ ló hún abẹ́nìkan bí èèyàn bí ni ó wí fún ọ pé iye aago báyìí ni ẹ máa ṣe ń bàdà báyìí o hmm? iye aago báyìí tí ò sí nínú kùránì àti súnà rẹ tí ò sí kí ni tí ò sí nínú àlùkìtàbù wà ṣùgbọ́n ń kó olóko bàdà olóko kí ni ya gíga àwọn pẹ́sìkù sì ẹja kọ́ kalẹ̀ ká máa apply rẹ̀ àwọn ìbáàdà kan bẹ kọ́ lásìkò ṣé èyàn ní ká ìlà yìí èyàn tí o bá láyé là ní o ní o tó ẹni kéde wọ́n jẹ́ pé lọ́kà gbogbo àwọn ìbáàdà mọ̀ àkọ́tà ni èyàn lè lọ ìfẹ́lọ́rọ́ gan àwa ní àwa mẹ́ka ẹnìkan á béèrè fatuwa ó ní ẹ̀rọ bàbá ẹ̀ jẹ̀rọ àjì ti pẹ́ àwọn tí ń jẹrẹ ẹdín àjìdì nínú àwẹ̀ o ọwọ́ amúra nínú àwẹ̀ ni o ọlọ́run ti wá lọ́wọ́ orí fi ńlá yìí sànú wá múra yìí tó ń wá ní wọn ojú yọ fa fún un gbogbo wọn ò rò pé o ara tá fi máa ma intricacies ọ̀rọ̀ bí dáàbò ẹ̀rí pé èèyàn ò rí pé lẹ́yìn ń sọ̀rọ̀ pẹ̀lú àníyàn pé ọba tí ó sun ọlọ́run ọfẹ́ sí lọ́run òun ò lówó tó wọn tó lọ́n padà wá lẹ́yìn oṣù méjì máa ṣe ájì òun oṣù tó ń lò pẹ́ẹ́nì kan òun rán òun wá ní tọ́ba wọ́n ní ìyẹn lò àràfá ní sinmi àti òun ilé yẹn bẹ́ẹ̀ ẹni pípa tó ń lọ pípa tó ń kú ti ṣe tọ̀wá fún òun tó máa lọ ní sẹ́yìn saya ṣe ọ̀nà àti Kira ini umi pun, wíwọ́ wọ́n á ṣe ájì nínú àwẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ ẹ mọ̀ lò iṣẹ́ téèyàn ó ṣe ní gòlìhẹ́jà ó lè ṣe ní rọmọdánù kọ́nà yóò rọrùn ní rọmọdánù ju gòlìhẹ́jà lọ torí èèyàn ní pọ̀ kọ́lá dára bá nísìnyí kọ́lá ọmọ rẹ̀ kíni ọ̀rẹ́ dèbí má tó di òkè àlàfáà láì òkè rahma táwọn gbèrò dára bá jẹ̀bẹ̀ rahma kò séèyàn kankan bẹ́ẹ̀ àwọn èèyàn lọ bẹ̀ ní wáàsí kò ní. sẹ́gbẹ́ yóò kẹ́ fún wọn àmọ́ gbàgbọ́ lọ́run ò fi àsìkò ní sásìkò àdì bẹ́ẹ̀ bá lọ bẹ̀ kò sí ìrọ̀lù kókò tó lè gbẹ̀sẹ̀ ó lè gbẹ̀sẹ̀ tó bá ní ẹ̀yàn léráyè ní gbèlíjà ìsínlẹ̀ léráyè tí ẹ kọ́ dáa pé ó sí ìrọ̀lù nìkan yóò tó gbẹ̀sẹ̀ ń takọ̀ lọ́run ń gbọ́ àdẹ́bí lẹ́nu lọ́sọ̀ sọ̀rọ̀ sọ àbúsọ̀rọ̀ alábàáwò ìwélé yìí àwọn àbáàdà kan bẹ kọ́lọ̀ ti fi kíni kọ́lọ̀ ti fi àsìkò sí i etí yóò sọ ọ́ di nǹkan gígan máa yà lọ́wọ́ ìmọ̀lú ìdárakùnrin yìí wí ọ̀fẹ́ chẹ́ǹjì àsìkò ń àbí àwọn àbáàdà kọ́lọ̀ wọ̀ tiẹ̀ wá fásìkò sí i kéèyàn wá sọ ọ́ di pé àsìkò báyìí ni ẹ máa ṣe àbúbáyìí la máa bẹ̀rẹ̀ rẹ o bàbá àwọn èèyàn ń dẹ̀ nǹkan wò láwọn nàìjíríà lọ́rùn kan ní màdínà lẹ́nu ìlú sẹ́lẹ̀ àwọn kan wọn àwọn èèyàn pàtàkì ní nàìjíríà káwọn òye ta pọ̀ haúsá mẹ́nu wọn yorùbá mẹ́nu wọn pọ̀ àwọn yorùbá ló ṣe lọ́dún ilé yìí ọwọ́ tó wọ́n kí alásàrì tán ní mọ́sálásí ànábì sọ̀rọ̀ àṣọ̀lá ẹ̀yìn bàbá tó dìde wọ́n bá tún ní nàbílà nínú àwọn èèyàn wa tó wà pẹ̀lú wọn wá yá ẹni tó ń mọ̀ nínú wọn tó ní bóun ní bí ọ̀gá wọn ọ̀gá sọ fún àwọn alájú kan wọ́n yẹ yẹn náà bí láti ẹgbẹ́ kí ni Yorùbá fi dáhùn àìfilẹ̀ Yorùbá wọn dá láti lé ní o. ó ní òwò ọ̀hún ògbé yẹn pẹ̀lú dá ọ̀dà wọn dá mi ní alásà ni wọ́n ti lẹ́yìn bá ń jọ náà bí lálẹ́ yẹn alásà ni Ada yàn alẹ́ ni sọlọlọ sọlọ àkọ́kọ́ ọsọ àkọkẹt Ọlọ́run ló ní ọkọrìtì àti introduce timings àti bàdà ẹnì kọkọrọ bá mi kọ gbọ́dọ̀ chéńjì ẹ ní alárabá tí wọn fẹẹ gàràbá nù ọ̀rọ̀ náà ọ̀rọ̀ gbọ́dọ̀ èyí tí ó rà àsìkò rẹ ọ̀rọ̀ gbọ́dọ̀ bọ gbọ́dọ̀ fi bọ bí ẹni wọn wọn dá nábìlà wọn dá yẹn nábìlà lẹ́yìn alásán nábìlà kó bá pé kára lẹ́nu yẹn bá ṣe ara àwọn náà ṣe ìkọ́ni mu o kọ́dà lómi ní lánàá rí òun kan bẹ́ẹ̀ lójú oorun ṣe ìkọ́ni máa ṣe lẹ́ ẹ wo àwọn aláwọ̀ bí a bá gbọ́ ọlọ́run ọba do padà yóò rí i pé kò sí kò sí nǹkan gbà ọlọ́run ọba àwa rí i báyìí kí wérò yóò gbé títí bí gbé ní sàwùdí ọ̀hún kúkú ilé tó fẹ́ lágbára náà nàkàdé àdúgbò wọ́n mú àwọn àjẹ́ àwọn nǹkan kan báyìí àwọn oníyàlẹ́jẹ̀mú nǹkan kan pẹ̀lú àgbáwo ayẹ́tẹ̀kù sí àwùjọba ìlú nǹkan kan kan tá nẹ́bí káàní lára àwọn tí wọ́n gbá mú tí wọ́n tẹ̀lé nìkan délé rẹ̀ pé kí wọ́n bá. Al-Qur'an al-Karim nínú Mo ti wá ní sí i. láàfin wọn bá ti fọ jí làárọ̀ yọ lọ tọ̀ síbẹ̀. torí pé wọn ẹ ẹ máa ń dáhùn àlìyànú sí àwọn àlìyànú ọgọ o àwọn àlìyàn máa ń rò pé wọn gbọ́ àlẹgbà alukurani náà àwọn àlìyànú ti sọ fún wọn ti sọ wọn ti jẹ́wọ́ pé ẹ wàmínà àbá àbísálà àwàmínà kọ̀ọ̀kùnà kọ̀ọ̀kùnà nusratu jinni pé àwọn àlùjánu ní eléyìí ń bẹ nínú àwọn olóyè ń bẹ mùsùlùmí mùsùlùmí àlùjánu ń bẹ kẹfìrí àlùjánu ń bẹ òun náà lọ́n fi ní sanáfóró gbòlákùn àdúrà èèyàn ìná èèyàn méjì tí wọ́n wà ní ẹ̀ná àdúrà náà nù ọmọ ànábi adama àtàlùjọ náà báwa ti rí ìmùlà wọn náà rí mùsùlùmí ń bẹ kẹfìrí ń bẹ nù wọn ìwọ tí ọwọ́ ń lo kẹfìrí àlùjánu tó ní mọ̀ pé ńlá lòún lọ wọ́n máa wò pé ẹ̀yìn ìwọ ọ̀nà àgbẹ̀ náà kò sí ní kò sí ní gbogbo ohun ti máa bí tóun lọ yọ ọwọ́ ọlọ́run sì fáwọn lágbára ẹ máa rán wọn láwọn sẹ́fàgbára ọmọ nìyàn ká yóò sì máa jẹ fún ọ àmọ́ yọ náà sánà tẹ́lifíjọ ẹ̀ ń lọ fún mi kan náà wọ́n ti ń fẹ́ lómi pé wọ́n tún wà sí i náà mọ́tíjà máa ma wọ́n ń fẹ́ lómi ogún ọdún lómi ń bẹ nàìjíríà kó alẹ́ ló bá ìjẹ́ òkú jàmá wọ́n ti sọ fún pé ọ̀gbọ̀n kí jàmá kọ́ ó sì dẹ́rù bá pé bóyá tó bá kí jàmá ló. gbogbo nǹkan wọ̀nyí ẹja kura sí o àṣetọ́ ni lóun ó dúró lọ́tún òun ó dúró sí òun ó dúró wájú òun ó dúró lẹ́yìn yóò dúró lójú òun gbogbo àwọn nǹkan báyìí àwọn kan tí ma bà sáadà ni mo fi ní kódò lè jẹ́ pèsè kọ́ni ni wọ́n máa dá àyàn nírú nábìlà bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó ta ko ìṣẹ̀dá nábì wá gbẹ́dẹ́ má gbà o pírísìpù ni ni wọ́n máa gbé sí làákà rẹ̀ bí ànábì ò lè jíṣẹ́ lójú ayé kọ́ máa dàánù lójú oorun bí wọn náà ṣe ní gba ọmọ ẹsẹ rẹ ó pé ọjà ten thousand ti di five thousand lójú àlá nípa báyìí ẹ̀sáàpù kan pé ah ìfilẹ̀filẹ̀ o bẹ́ẹ̀ àwọn dání bẹ́ẹ̀ àwọn dání bí a bá dání àwọn náfìlà bẹ́ẹ̀ wò ti tako sẹ́tà náà lè jẹun o ti kú ní bàdà títí ní owó kíni ìlú òbíyà adolo yìí kí la pé àtọ̀tún dàpọ̀ ẹja náà fèsì gbogbo tí o bá ti ní a ìrọ̀gbọ̀n náà ṣe lásìkò báyìí o àìgbọ́dọ̀ ọlọ́run àtàlẹ́bí lónìí èyí ò yàtọ̀ fún pé gbà tí mo ráyè ní o ọlọ́jà sì gbọ́ o wọ́n tí ọlọ́ fi sẹ́ kò ní bíútì àgbo látàgbo kan sí kan ó lè pílánì gbá ah, nígbà tí mo ráyè ní ìjọba bẹ́ẹ̀ kí àkùránì lágbègbè ìjọba fẹ́ ṣe àtàrò nígbà tí mo rí àyè ó rò pé dandan kọ̀gbọ́dọ̀ mẹ́jẹ àkàrà kọ́lọ̀ yìí kó sì dáńbí nígbà táwọn àbá àmọ́ pé tọ́ba tó kiri báwọn yẹn ti wá sọ sọ àwọn yẹn máa yàn sọ especially ẹ̀yin tí àwọn èèyàn bá ń rí pé bọ́ọ̀lù kò ní mi tó lábẹ́ eh, mi ní ẹ̀yà àfa àlámẹ́yìn àbí màmú lámẹ́yìn wọ́n máa sọ ọ̀yàn o wọ́n ti ma àsìkò tó ń ké Kùránì wọ́n àwọn ọmọ ẹnìkan sọ ní sọ mí ní ọlọ́run máa wá àwọn sùúrù àti ìgbà ké ní orí ìrìn wọn níjẹ́ láti ṣe òun bá ìṣúra báyìí kẹ́ ẹ̀ mọ̀ mẹ́ta mo ní kí wọ́n bọ́ sí ilé o wà láyé àti ìgbòmí bẹ́ẹ̀ o wá rí pé nké gbogbo gbà òyìn ní rántí gbà ń ní o bọ̀dá wa kí wọn gbà ní orí pé pé mi àwọn ọ̀sá rí pé bí ẹ̀mí jì kan pé wá ṣe àwọn ìpèsè rí ìwọ tó bá rí pé wọ́n ń wọ̀ àwọn afáàfin wa kọ́ wa ní nǹkan ní nínú súnà náà ní àwọn tó mọ̀ sórí gbàgbọ́ wọn ráyè wọn ọ̀rọ̀ àndẹ̀ ní pé fi àyè sí gbà mí ọ̀rọ̀ àná máa kìrìtì àyè sí ìgbà míì lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n máa rí gbá kẹsẹ̀kẹ́ dandan àfi kọ́ jẹ́ àṣìṣe báyìí ìwọ àwọn nǹkan máa ń ànábì ló sọlọ àsọlọ ànábì jáde ó kí jẹ máa fún wọn lásánú ńjọ kínní ńjọ kejì ìjọ tí wọn ìdíjọ kẹrin wọn gbé kọjá dé kẹrin mọjá ah, kìí ṣe gbé dandan ní asánú ìjàmbá o àwọn sálàkùn ọkọ wa lélo èyí kò bá ti wọ́pọ̀ bá ti rí pé àwọn yóò tún wá ní nǹkan míì ká eh, àwọn stars kan àdúrà yìí náà mọ̀ sí nàìjíríà àdúrà yìí náà mọ̀ eh, tí ó wà sọ lẹ́sìn tí wò sí pé lẹ́sìn wọ́n ní bọ́ba ti rí báwọn bọ́ba ṣe lọ yí yẹ àsìkò mo ṣe lásìkò tí wọ́n bá yọjà èyí ṣe ìdánimọ̀ra yìí tẹ́lẹ̀ náà nù èyí ṣe bá bí dandan kọjẹ dandan òun lè jí kura nípa wí jíkẹ́ni èso ìdàgbàsókè irú ọ̀mọ̀bánà lóṣù kẹsàn-án dandan nu èèyàn gbọ́dọ̀ ní àwọn sọ́ká bọ́ sórí kí ni ẹ̀ sórí ni mú àwọn tí mo ní nígbà téèyàn ń gé ibi táyà àwọn kí gé ibi bàdà rẹ wò. ẹ̀ẹ́kejì eh, àti sọ́jà àsìkò ọkọ̀ àlùmọ̀ká àlùkíni àyè nígbà yìí àti wọn ṣe wá àgbà báyìí ẹ pàdé wa ní mọ́sálásí báyìí pàdé wa ní yàrá báyìí tí ọba ti dé pé ààyè tí kùránì àti súnà níbẹ̀ láti máa ṣe irú nǹkan báwọn wáṣí wọn ní ń kú òyòkó ẹ̀sìn ń lo nǹkan ní ìdíjà nínú ìyá ọkàn wa ṣe wàhálà yọmọ ogun ṣe bá dà kò sì dá sí ẹ̀gbá dà mọ́ dákọ̀ ẹni mọ́ fi làákà ìdè o ẹ̀rí bá a sọ pé ní téèyàn ń ṣe eh, ẹ̀bọ ni àbí o lè máa ṣe o lè máa kírun o lè máa ṣàgbá àmọ́ kò ti fi àwọn nǹkan mi bọ́ yìí o ti kú òlóko ọ̀bádà o ti di kíni. ìyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀yìn ní kíni àlùmọ̀ká gbogbo nǹkan ló láyé irú àpáta abílẹ̀ kan hmm? nǹkan jẹun yóò tán lọ́dún kan ọba lọ kọ́ àwọn olè pé ń ká bá ọkọ lé èṣù kan kalẹ̀ ní lọ́nà ilẹ̀ yorùbá pé káwọn ọmọ wa ṣe bọ̀ wá sẹ́yìn ọ̀gbọ́n bàbá rẹ̀ àbí àbẹ̀ dàpọ̀ tẹ́lẹ̀ rẹ̀ ti ká dàpọ̀ àmọ́ gbogbo àwọn èèyàn gidi ìbàdàn náà lọ́ta kó o ọmọ wa kọ̀ wá kọ̀ wá sí nígbà tí nígbà tí ká bá ìwọ náà ìwé yìí kí lọ sọ tí ò ní ṣe wọn lóhun tí yóò ṣe náà lóhun ọmọ wa ṣe kí lọ́sọ̀ ní ládàá rẹ̀ tó gbọ́dọ̀ wò pé àyè bẹ́ẹ̀. gbogbo igun mẹ́rẹ̀ rẹ̀ ayé gbogbo bíi kéṣe pé wọn ò lè kọ́ mi tí ó rí mi kàlà o àbí tí àwọn ò sì dàgbà dúdú bò tí ó rí bẹ́ẹ̀ àbí ó ní kó sòrò kọ́ ni kò sòrò kọ́ àmọ́ bí ọ̀gá dé ààyè mi ọ̀ gbọ́dọ̀ ṣe rú bàdà o àfikún dé ààyè níjọ́ bá ti di pé èèyàn tó ń gbérù padà ń gba àyè ibòmíì náà wọn lè ṣe kìí ṣe kàdà ààrẹ náà ní ẹ̀dá kan lọ́jà tanra wa nínú àdánwò tí ó dé báyé gbégbé ní kọ́dà àwa mọ̀ ọ̀gá bá ti kéré tó yìí má bàa wọn ti ṣe ágì o àwọn èèyàn sanwó senegal ní sọ nígbà tí wọ́n kéde àjù rákọ̀ àwọn òṣìkò nínú ìtìkẹ́tì wọn tó kàn ó kúrò ní àjùdá gbogbo yóò tẹsẹ̀ bẹ̀rẹ̀ ọdún ìtọ́jú mẹ́fà nílùú kan ní sọ ibi bí àná ti ń ẹ kọ́ra àwọn àgbẹ̀ bá ń gbé igbó mọ́sálásí àwọn àgbọ̀ ọ̀pá bẹ́ẹ̀ ẹ bá dé àwọn ọ̀dà àwọn fúlàní níṣẹ́ àwọn ọmọ tí ń lọ lẹ̀ kí ní sọ̀rọ̀ wọn pé kọ́dà ẹnìkan sọ fún ọ tó dédé pèpè wọ́n sì ń kún tàwọn pé àpolówó mọ́tà àwọn tí wọ́n dúró lé kí wọ́n bá lẹ̀ ní. ìyẹn mo ní omi ẹ̀rí sí nígbà. kọ́dà bọ́ pé kùránì náà lè yàn lọ kéwé gbé bá lọ lè yàn kí lọ́sọ̀ọ́ ní nǹkan ní àlùmọ̀tà àwọn afáàní pé èèyàn sọ yìnyín náà àyè tí ọba ti sí gbé bẹ̀ lọ́lọ́run fi àyè bá dà sí ìwọ́n mọ̀ fi síbẹ̀ ẹ́ ẹnìkan ọlọ́run gbàdúrà wọn sí nígbà mo fi kò pa ata wọn sí nàìjíríà torí àwọn kà fún tourism ní billions ní ìlú mú wá gan o ẹ̀dá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ á dójà kọ́ra lọ sómi ẹ jẹ́ káwa náà gbéra wa pé àwọn bàbá bá là ń tẹ̀lé àwọn ọmọ nǹkan báyìí tòun ọdẹ ọdá wa lójú fún lọ́dún mẹ́wàá ọgbọ̀n káàdì má ti sọ̀rọ̀ àwọn bàbá tó ti lọ lọ́dún ọ̀rọ̀ àwọn ẹsẹ̀ wíìlì ọba ní gbogbo ẹlòmíì ní ọba àti mọ̀nàfì kì í ọba bẹ́ẹ̀ ta kó súnà ànábì wọn àná máa ní bàbá àgbàlagbà bàbá àgbàlagbà àti mi à ń sọ̀rọ̀ súnà ànábì ọlọ́wà sọ̀rọ̀ mi kí ní ànábì. ṣe ìlú àwọn àgbàlagbà tó ń bá wọn àwa ti dọ́gba àwọn àgbàlagbà ní ìfọ̀láàlà ìfọ̀láàlà wa ló ń gbà ní wọn jó yé wa pé wọn ní kí wọn wá gbé kí wọn ní o. èmi pásánálì ìfẹ́ máa dá ọ ní pé nǹkan báyìí wọn wá ní pàtẹ nǹkan báyìí táwọn àgbàlagbà ń fún wa. nípa báyìí ara àwọn ọ̀nà tá a máa fi àwọn ọ̀nà fi kí àwọn àgbàlagbà ṣe ọlọ́run sànù ọmọ rẹ̀ nípa báyìí eh, àlùmọ́ká òun ní agbé àkíyèsí àwọn tó ń fọ́ọ̀lù sínú ilé yìí káwọn náà wò ó ní bọ́lá fún àwọn àgbàlagbà náà ń tẹ̀lé àwọn àgbàlagbà àgbàwé ilé yìí lọ́wọ́ wọn àmọ́ ìjọba tó ń gbà tẹ́ bá fẹ́ lo àwọn àgbàlagbà tí ẹ fẹ́ kí ọ́ dàbí ìgbà tí àwọn kan ta kò wọ́n lẹ́wọ̀ àmúra kankan kan hmm, bí ní ń àwọn àgbàlagbà lọ́pọ̀ fún ẹ̀yìn àwọn yìí ni ẹ̀já àfiyèsí o al màkàr ó di nǹkan mélòó ó di nǹkan ẹlẹ́ẹ̀kẹta nínú táwọn àbá ní máa bí gbéjì kọbi màbọ́yá ìbáadá ló ń ṣe àbótidì kan ní ìmọ̀ lọ́wọ́ tọ́wù lè máa wá ṣe wàhálà tó máa ṣe ní bí ẹni tó ní orúkọ sàlẹ̀ odò ní orúkọ olóró àwọn ọlọ́pàá wá já sí. ó ní alihayia alihayia bó la ti irú múra wo la múra bàbá fẹ́ ṣe máa dà ó lọ́ba tọ́nu nísìnyí ṣé ọgbọ́dọ̀ wọ níkà kó pé ilé asọ́lasọ́ ń gbé ẹ̀mí Islam ti prescribe aṣọ fún àwọn àgbàdà bí ọba ṣe á di nísìnyí ṣé iyán gbádá lọ àrà pé ó gbẹ ní kọ́tọ̀ ju alágbèéká ẹ̀ ẹ̀ máa ń wọ aṣọ lágbáwá ọwọ́ wa gbada àbúkọ wọ kẹ̀mbẹ̀ ó ní òun fẹ́ ṣe kọ̀ wá fún àbọ̀ òun fẹ́ ṣe òun fẹ́ bá a fa ṣe ara ni wọ́n mú o àwọn yẹn tó wá sọ ìlú wọn ní kóòtù ilẹ̀ àwọn ìgbẹ́ ara ní bẹ́ẹ̀ ní alága pàtàkì kan ní ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tó lówó mi jẹ ẹ̀yà àsọ̀kùnfún wọn wọ̀ tó ń gbé wọn yára níwájú. yàrá gbẹrù lẹ́yìn olóhùn ṣe máa dá àwọn afáà ní fura sí i. àkóyédọ́rọ̀ ti ní agbára mi ewu náà gbọdọ̀ yára ní nàìjíríà. ní àgbà pàtàkì kan ẹ̀rọ aṣọ báyìí ní ẹ̀rọ wa o aṣọ àṣẹ aṣọ àṣẹ ní ẹ̀rọ wa bẹ́ẹ̀ bá ti ń dán wọlé yìí ń dán wò gbogbo olú bàdà tó ní káwọn ṣe ń bẹ́ẹ̀ ẹjẹ́ ń kó olóko bàdà gíndígíní. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí àmà tẹ́wù kankan lẹ̀ bá tó ṣe wù nǹkan báyìí tí ò sí lẹ́gbẹ̀ẹ́ láyé ànábì sallallahu alaihi wasallam gbàgbé yẹn ṣe bàdà náà ní ìlú kókó tí ń wọ kó olóko bàdà ń dé ń sọ di ìyá kọ́ni wọ́n sọ̀rọ̀ mẹ́lò wọ́n sọ̀rọ̀ mẹ́ta. ẹ̀kẹ́rin alaadadu al àánú ìdúmọ̀dúnmọ̀ yìí adadu alaadadu adadu ẹ̀ yorùbá náà ní sọ lárúbáwá. àwọn òtútù bẹ tí ó ní adadu nínú kùránà àti súnà tó o gbó méjì ni ó ní adadu ọlọ́run ní adadu rẹ̀. Hmm? ní àbá kírun tán lọ sálámà nísìn ẹ̀mí olómi ṣe aṣáájú la ádàbí wọn. ọ̀gbọ́dọ̀ sí mẹ́rin kọ́ bá ṣe mẹ́rin ọ̀tá pàdánù. ọ̀gbọ́dọ̀ máa ma ṣe méjì àgọ́ bá gbàgbé bóyá bóyá ọ̀gbọ́ ti pé mẹ́ta àbọ̀ bá máa ma pé méjì lè ló ṣe ọ̀tá pàdánù. ádàbí wọn ẹ sọ lọ́dọ̀ àwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábìlà àwọn àdó àkàntún ǹjẹ́ nínú àwọn àtàwọn àwọn àdúrà tá a nàbí máa ṣe pé bọ́ bá ṣàdúrà yìí yóò pààrà rẹ̀ ní mẹ́ta bí ẹ bá sọ ní mẹ́rin ọ̀tà pàdé bọ́ bá yọ òbí méjì ọ̀tà pàdé tọ́ gẹ́gẹ́ bá a ti ní ibi tí ọlọ́run ti introduce ara mi mọ́ introduce ara mi ibi ọlọ́run ọba ti ní introduce àdà mọ́ introduce àdà bí náà yàrá ìbáwọn yẹn ti ń jòkó kò rí nìkan o ọba ní one million lẹ́sẹ̀ ẹ bá a ṣe àgbo báyìí ni o ẹ wà kásẹ̀ tó gé ẹ wà wàlá ẹ lómi ò lómi àmọ́ ìwé ti mọ̀ pé ẹ̀ka ìjẹ́nu ọmọ yorùbá náà fẹ́ bí ẹ bá fún ẹlòmíì ní sínú mùsùlùmí wọn máa wá bá wa bí ẹ dápọ̀ àdó àwọn ìka mẹ́ta owó orísun òkú ti lọ́dọ̀ òwúrọ̀ ìgbẹ́ ní gàrí kò ní. Ìgbàgbé bá ní ọ̀tàn wọ́n máa tàn wọn bá fi àdúrà nàbí hàn yàn tó ní àṣẹnu ẹ náà ní kẹmẹ náà nù yọba lè ṣe orí ẹlòmíì ẹsùn ìfẹ́ lórí máa bí wọn àníyá bàbá ẹgbẹ́ wọn wọn ní kàkún wọn bá wàá torí ẹ̀kọ́ kún ẹlòmíì tó yẹ lòún fi fi kún bẹ́ẹ̀ àwọn yẹn wá ọ̀tọ̀ náà ní ọkọ̀ bá dé ọgbà ọdẹ à má má lè wù àwọn wọ́n sọ ọlọ́mọ àtàlẹ́nu ọ̀rọ̀ àwọn tí ó gbà àwọn tí ń gbà dúpọ̀ láyé lónìí ọ̀la kọlọ́kọ́ kan ọkùnrin tí ó gbà nípa báyìí ẹ̀rí gbogbo ìsìn àti àwọn àtúntò ṣe á dà ní gbẹ̀ngàn nínú tí máa ń mú ìbáàdà kó olóko báàdà tí máa sọ bí ìgbèkà mímọ ẹ lọ ẹwẹ kọta ní ọkọ wa. àlẹ́ mi ní ìlà astagfirullah fìlìyàwómi àfàrọ̀mí kèrìwáyà sàbẹ̀yìn kèrìwáyà mẹ́àdì ẹ̀kọ́ là ní ìdìbò àbí àdémi ìsìnkú tí mo máa ṣe lójúmọ́ kan ó ju ọgọ́rùn lọ ó ju ọgọ́rùn lọ ọgọ́rùn àtẹyọ kan ó yẹ ẹgbẹ̀rún gbọ́ mílíọ̀nù gbọ́ bílíọ̀nù gbọ́ ìyẹn ní kí Yorùbá lè ṣe máa òun ìyáàlá wa aisha tú fún wa lọ́nà bòmí pé ibi tó ń sọ́dí ànẹ́bí lé sọ̀rọ̀ àṣọ àfi tá ànẹ́bí bá wọlé ẹ̀ ní nìkan lè ṣe fídì mo ní máa mí kankan lẹ́nu bí subhanallah alhamdulilayi ànẹ́bí yìí ṣe kọ́ máa máa ṣe kí ni òun ànẹ́bí bí tún ó tún kí lọ́wọ́ nìkan pé láyà sá lùlísàánúgá ọ̀fùnmáà lẹ́dẹ́kẹ̀rẹ̀ ìmọ̀lẹ́nu rẹ̀ yóò gbó fún bàtà máa máa wù wù máa tutù rẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run ọba àwọn tí ọlọ́run ra kúránì kẹrin máa ké kúránì àmọ́ àwọn olùkọ́ wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n pé àwọn tí ó wà restricted ẹ̀ máa restrict rẹ̀ débi tí ẹ̀sán àgbà gba ẹ̀kan láyé ń pèyàn bá ní nípa ti dókòó mọ́sáàsì nísìnyí ẹ̀rọ ẹ̀ bá wọn sọ kúránì one thousand kalẹ̀ á kàn àbá nìkan ó sì ti fowó ní pé wọ́n bá gbé five hundred lẹ́kẹ́ yìí báyìí wọ́n bá gbé one thousand yìí <laughs> báyìí àwọn yẹn ń gbé kọ́ńtàkì kùránì wá mílíọ̀n bá àwọn yẹn lónìí bọ́ba ti pẹ̀lú àná làwọn yẹn wọn gbé wọn náà á lò sókè. àwọn náà sì rí ìgbé ààbò tí wọ́n ti sọ kùránì wá mílíọ̀n bá nínú wọn gbé kàkí wọ́n sọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn aláfààní gbà nígbà tá à ń gbé sunna àná